ولقاؤك حق والجنة حق والنار حق والساعة حق اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت وإليك حاكمت فاغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت أنت إلهي لا إله غيرك إن الحمد لله نحمده تعالى ونستعينه ونستعليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الأحبة في الله نرحبكم من جديد إلى هذه مجتمع خير المباركة تحت خيمة في مدرسة محمد رسول الله فيها التي نسأل الله تعالى الذي جمعتنا تحت هذه الخيمة المباركة أن يجمعنا مع عبدنا الكريم مع النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا عباد الله معنا بالموضوع الإخلاص ما المراد بالإخلاص وآنيته في آيات الموحدين عباد الله الإخلاص في القرآن والأحاديث الشريفة وكذلك نتكلم مع باب فوائد الإخلاص عباد الله إن الله تعالى خلق الخلق وبعث الرسل وأنزل الكتب ليكون الدين كله لله قال سبحانه وتعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال مولى سبحانه وتعالى وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدني إخوة الإسلام إن عبادته لا تقوم ولا تستقيم إلا بالإخلاص قال سبحانه وتعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين فالإخلاص عباد الله هو حقيقة الدين ولب العبادة والشرط له والشرط الأول لقبول الأعمال فهو بمنزلة الأساس للبنيان وبمنزلة الروح للجسد فلا عبادة ولا عبودية مما لا إخلاص له قال سبحانه وتعالى مخبرا عن أعمال الكفار التي لا إخلاص فيها ولا توحيد وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه أباء منثورا فهذا الإحباط للعمل نصيب كل ما من, من نصيب كل من لم يخلص لله تعالى في قولي وعملي قال سبحانه وتعالى من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا ما كانوا يعملون أسأل الله تعالى أن يغفر لي ولكم وسائر المسلمين من كل ذنب إنه هو الغفور الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على نبي المصطفى صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اقتدى بأثره واستنى بسنته إلا يوم يرث الله الأرض وما عليها وهو خير الوارثين عباد الله لقد جاء من الحديث الصحيح الذي أخرجه الإمام مسلم في صحيحه عن سند عن أبي هريرة رضي الله عنه أنه قال أن الله سبحانه وتعالى قال أن الله عدل الشركاء عن الشرك وقال من عمل عملا أشرك فيه ما غيري تركته وشركه وقد جاء كذلك من أحاديث الصحيح الذي أخرجه في كتب الصيام أن رسول الله صلى الله عليه وسلم قال إن أخوف من أخاف على أمتي الشرك الأصغر وقيل وما شرك الأصغر قال أرياه نسأل الله تعالى أن يتقبل منا صالح الأعمال وأن يغفر لنا ذنوبنا ما قدمنا وما أخرنا وما أصغرنا وما أعلنا وهو عالم به منا إنه هو الغفور الرحيم أداء ọpẹ́ fún الحمد لله ọba tí ó wọnú àánú rẹ̀ ó wọnú ìkẹ́ òun náà lọ́ba tó pè ní àti ìjọ sábẹ́ tẹ́ǹtì lábẹ́ ìfẹ́ ọlọ́run bá dára lásìkò yìí abẹnú àánú rẹ ọlọ́run gbogbo tí kì í jẹ́ kí sẹ́wọ́n gbà ọlọ́run bá àlékẹ́ lọ́mọ ètò ìṣẹ̀lẹ̀ sí wa ọlọ́run abẹnú àánú rẹ ọlọ́run owó ìta lè tẹ̀síwájú nínú ìṣe sí inú ọ̀rọ̀ ni inú ìṣe bẹ́ẹ̀ máa fi padà ìgbìmọ̀ ọlọ́run ṣàforíjì mọ́ ọlọ́run àtọwọ́ àlékún òkè àlékún òkè àlékún Muhammad ẹni tó ràn rán láti júwe èwo lójúlówó iṣẹ́ fún wa òun ọlọ́run rán láti jẹ́ ipe gbogbo tí ó máa jáwọ́ wàhálà ìṣesí nínú ìjọsìn àbí nínú sẹ̀mí ayé bọ́ọ̀lù àṣẹ láti ọrí lórí ẹ̀ anábọ̀ Muhammad ni èké ẹ̀tọ́ lọ́rọ́ kó máa bá anábọ̀ Muhammad náà àwọn aráalé rẹ̀ àwọn sàmì ẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ wọn tí sẹ́nà fi jẹ́ tẹ̀wọ́ bà lọ́dọ̀ Ọlọ́run abẹ̀nú àmì Ọlọ́run tí wáyé náà wọ́n ṣàtìlẹ́ látẹ̀wọ́ bà Ọlọ́run ẹ̀yẹ́ ń sìn Ọlọ́run Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tó dẹ́ wípé nínú àkọ́kọ́ tánàbà Muhammad àtàwọn sàábé tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń ṣe nígbà tí wọ́n dé Màdínà tàbí ká tẹ̀ sọ pé kí wọ́n tó kó Mẹ́kà kí làkọ́kọ́ ṣe yẹn lè náà làwọn fúnra fẹ́ẹ́ fi bára wa sọ̀rọ̀ lónìí òun náà lápè ní al-ikhlas ìsàfọ̀mọ́ ṣẹ́fọ́ba lẹ́dàá kí lápè ní ikhlas òun ní kéèyàn ó ṣiṣẹ́ kó sọ̀rọ̀ nítorí tọ́lọ́run ni èèyàn ni pé gbogbo ṣẹ́ tó bá jẹ́ pé ṣẹ́ tá a máa ṣe láti fi wojú rẹ ọlọ́run ọba dẹ́dà náà ẹ̀ á gbọ́dọ̀ ṣe nítorí tèèyàn kan alẹ́ náà àrùn rẹ̀ ọlọ́run mọ́sàgbé ti ṣe wọ́n mọ́kò ń bẹ́ ọlọ́run ẹ̀yọ́ ń sìn kí ni wọ́n pè ní al nínú sẹ́mi ayé ọmọ mi àti bó ṣe pàtàkì tó al-ikhlas fún Qur'an wal hadith ààrẹ sọ wọ́ọ̀rọ̀ báyìí táwọn ojú wo kíláàbù kan náà lápẹ̀lẹ́ sọ fún wa torí pọ̀nlá kò Qur'an kò tàbá tó wà nẹ́bà Muhammad lẹ́yìn Qur'an àìpọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó ń sọ fún wa nípa pàtàkì ìsàfọ̀mọ́ aṣẹ́ fọlọ́ọ̀bà dídà ẹlẹ́kẹta ló bá mẹnuba máa bá bí fọwọ́ ìdúfẹ́ ikhlas kí làwọn àǹfààní tá a fẹ́ rí gan nínú gbogbo ẹni bá sàfọ̀mọ́ aṣẹ́ rẹ̀ fọba dídà ọlọ́mọṣà yọ ní sọ́ra ẹ̀yẹ ń sìn ọlọ́run ẹjẹ́ àlọ́mọ̀ ìpè ọlọ́run bá dídà ó dá gbogbo tí jẹ́dá rẹ̀ àwọn ènìyàn àtàlejò àti gbogbo àwọn dábàá yìí tá a máa ń wà bẹ́ẹ̀ ló ń gbé àwọn òjíṣẹ́ dìde sáwọn èèyàn àtàlùjọ̀nù wà á ń zẹlẹ̀ ló kútu bá bẹ́ẹ̀ ló fi tíra ránṣẹ́ sí wọn ìyẹn ni pé kó máa jẹ́ nǹkan àrántí táwọn anábì yẹn ò bá sí táwọn wọn fi máa tẹ̀lé wọn bẹ́ẹ̀ ni ó ó ṣe gbogbo torí na dínú kú gbogbo lè pè lẹ́sìn ó ní wá máa khalaqtu al-jinna wal-insa illa liya'budun ẹnu àwọn yìí pé mi ò dá ọmọ nìyẹn àtàlẹ̀jẹ̀nú tó ní kankan àyàfi kí wọ́n wá jọ́sìn fún mi ẹ̀yọ́ sí ọlọ́run idha kana hadhihi gayatu fi khalqi al-insan wal-jinn tó bá jẹ́ pé pàtàkì tó máa bá dàda torí ẹ̀dá ọmọ nìyẹn ni ìyẹn ni jọ́sìn ajẹ́pẹ́jọ́sìn yóò gbọ́dọ̀ jẹ́ nítorí tẹlumi àfi torí tọ́lọ́ ọba dàda ẹ̀yin sọ̀rọ̀ ó tún wá ọ̀nà bíi Muhammad ọ̀run àlẹ́sí ó ní wà máa arsalna min qablik min rasulin ààrẹ ọ̀rọ̀ tá à ń sọ fún ọ yìí ààrẹ òjíṣẹ́ kan ṣáájú rẹ min rasulin náà òjíṣẹ́ illa àyàfi nuhi ilayhi ìtàránṣẹ́ sí kí ló sọ fún annahu la ilaha illa ana ìyẹn pé la ma'buda bi haqqin illa ana kò sẹ́ni tẹ́ ẹ gbọ́dọ̀ ṣèjọ́sìn tí mo sọ yìí fún àyàfi nítorí tìyín fa àdúdú èmi nìkan ni ẹmú lọ́kàn ṣoṣo bẹ́ẹ̀ mọ̀ jọ́sìn fún ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ mu ẹ̀yìn náà ìgbà àdàtà ìjọsìn náà sọ fún wa yìí látàkùn máa wà látàkì tá a bá gbọ́ yé tó bá fi ń torí tó ló ń sòrí ẹ̀dá wa ni kò rọrùn kẹ́yìn oṣù mọ́tò òkú bá fi máa ń wà sí i àyẹ̀wò tó bá ti ṣe ẹlẹ́pẹ́ àdásùn wọ̀lá àdásùn àlọ́lá ìmàhàn káwá sọ fọ́lọ̀ ṣe nǹkan tí ò ní ìdí àyẹ̀kẹ́ pé kò ní sọ pé tóun ti kó má ṣàlàyé bá ṣe ṣe àti pàtàkì rẹ̀ fún wa ìjọsìn ò lè dúró a lè pe nǹkan níjọsìn àyàfi pẹ̀lú ìsàkọ́mọ́ ìjọsìn ẹ̀kọ́ bá dẹ́dà wọ́n bá dẹ́dà sọ fún alẹ́kọ̀ọ́ Muhammad kí ẹ̀kọ́ lọ́kùnrin máa bá kó lè ṣàlàyé fún alẹ́sọ́tẹ̀ bayinat ó ní wọ́n máa wúmi ru illa li abudullah àpá wọn láṣẹ ń ta àpá wọn láṣẹ yẹn o àyàfi kí wọn ó jọ́sìn fọlọ́n mukhlisina lahu ddin Àlọ́bọ̀ Muhammad ó jẹ́ kó máa fọ́nirẹ́ rẹ̀ pé àbí mọ́kùnrin sí iná lákùdíìn òun nìkan ní kí wọ́n ṣàfọ̀mọ́ àjọsìn yẹn fún fọlẹ́ kíláàsì ẹ̀yẹ́ ń sìn ọlọ́run ìṣàfọ̀mọ́ náà ń sọ yìí owó àfihàn díìn kò sí táǹpẹ̀ lẹ́sìn àyàfi kí ni o àyàfi kíláàsì táwọn èèyàn sẹ́sìn lágbájá ń sẹ́sìn tó ti yẹ gbogbo alámọ̀ pé kò sí táǹpẹ̀ lẹ́sìn àyàfi kí ni o àlẹ́ kíláàsì wọ́n wọ́n ló gbólẹ̀ ìbáàdà òun kan lójúlówó tí bẹ́ẹ̀ bàbá alágbádá ń jọ́sìn ó jọ́sìn tó pọ̀ lóòótọ́ ni ṣé torí ọlọ́run ní fi ń ṣe wa shartul awwal li qabulil a'mal òun sì ni májàmú àkọ́kọ́ fún wíwà ṣẹ gbogbo ṣẹ́ tá a bá ṣe nínú ìsìláàmù ti wáyé tí ò bá ti sí májàmú yẹn bẹ́ẹ̀ kò lè dátọ̀wọ́ bá ash-shartu thani májàmú ẹlẹ́ẹ̀kejì òun náà ní al tá a bá fẹ́ kọ́lé tá a bá ṣe kíni tá a bá kọ́lé òun ni foundation tá lè ká tó lórí gbogbo tá a inú ìjọsìn ni ẹja rí pò ní o dúró tí o bá ti dúró bí bàtà mẹlẹ sórí ìyẹn rìn ni odidi ọdún mẹ́tàlá gbáko làdẹ́kọ̀ọ́ Muhammad kí àtàwọn ọlọ́kùn máa bá níbi fọnrere àlámàrí ìfọ́ àsàbẹ̀ rẹ̀ mọ́kà àtúbà bá àti ògbà ògbà kí ni fọnrere fún wa alẹ́ kílásì ẹ̀ sàfọ́mọ́ kí ni ìfọ́nà tẹ́lá wọ́ọ̀ṣẹ̀ dáadáa kò sí tó ní sábàbù nùsùlù sọ́tù kàfírùn òun tó dáwọn sọ sọ́tù kàfírùn kalẹ̀ sẹ́mà ìyẹn ni pé àwọn kèfèrí má kà ń pa àwọn gbogbo ọ̀nà tí wọ́n ò rí láti lẹ́pẹ́tà náà yóò compromise pẹ̀lú ẹ̀sìn rẹ̀ wọ́n sì báyìí báyìí ló ṣe dá ṣe tó ti yẹ ó dára bú ọmọ akúbọ̀ ọ̀dà o ọ̀parí ọ̀kú olórí ẹ̀ bọ́mọ sàbẹ̀rẹ̀ àfìyàjẹ́ wọn afúnlẹ̀ mọ́ wọn ó kú wọn náà kú olórí ẹ̀ ọ̀dà jẹ́ wa let us both on the of random memorandum of understanding just for a memorandum of understanding èyí ni pé ká gbọ́ ara wáyé ká sọ ní tùbí nùbí kí wọ́n sọ wọ́n láàbùdù ìlà àti àyẹ̀wò mẹ́rin ká máa ṣe náà rẹ̀ níjọ́ kan wọ́n láàbùdù ìlà àti àyẹ̀wò mẹ́rin kọ́ wọ́n máa ṣe náà ti àná níjọ́ kan kí wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ mọ́ múlù mẹ́la tá a bá ṣe tí ò bá dá tá a dálẹ̀ bó ṣe wù wá ọba tí ó tún sàǹkọ́ yóò sàlọ́fàtọ̀ yóò yẹ̀dú ẹ̀ kọ́ táwa mẹ́sì ẹ̀mọ́ra wọn yóò ṣe kí ni yóò yọ kó mẹ́ ọlọ́run wá fèsì fáànàbọ̀ Muhammad pé kú lọ sọ fún wọn. wọn kó jẹ́ kúkú lé wá bẹ̀rẹ̀ ní kíkẹ́ máa rò pọ̀ ọ̀rọ̀ rẹ̀ ni ọ̀rọ̀ ànàbọ̀ Muhammad kọ́ ọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ ọlọ́run ọba mẹ́ta ó ní kú sọ fún wọn yá ayyuha al-kafirun ẹ̀yin tẹ́ bàbá ọlọ́run bẹ láàárọ̀ àbújù àtàkùjù mí ní sin tẹ́sìn kì wá sí yẹn nìkan kì í ṣe bẹ́ẹ̀ sí tẹ́sí nìkan kọ́ wàlà antum abidun nàmà abid nfa ẹ̀yin náà òsì ntẹ́mi náà wá sí ẹ kà fọwọ́ wà mẹ́ àlè tuntun àyẹ̀ tán ọ̀rọ̀ bẹ̀ ní pé tọ́lá pé tèmi bá ní àmẹ́sì náà nìkan tọ́lá pé tèmi bá ní èmi ò ní bá ní sìn àwọn yẹn wọ́n sọ̀rọ̀ kan èsì kan àwọn fáìlà kan nínú èdè èbò kò bá lọ kí ni fáìlà yẹn òun náà ní beat them you join them no kò sẹ́sẹ́ náà tọ́ọ̀bà jọ sàkálá ojú ọ̀sàkálá tọ́ọ̀bà jọ sokolo ojú ọ̀sàkolo kò sí dáńpẹ̀ ní ọ̀sàkálá sokolo ní ẹ̀sìn Islam ẹ lè bá àfa mi di àìwò ẹ sì lè bá wọn níbi tí ọ̀tọ̀ ní tí ó sọ níta ọ̀tọ̀ ní tí ó mọ̀ sí nínú ilé eléyìí ò sí ní ẹ̀sìn Islam ẹ̀já kò mẹ́ ẹ̀yà ń sìn ọlọ́run wọ́n wọ́n bí mi ń tilẹ̀ tó rúùmù class náà sọ yìí ní lára ni ẹ̀dá kò tẹ́lẹ̀ bá kúrò lára yẹn lẹ́sẹ̀ kan náà á ti ń di ẹtí ń pèlú ọkọ̀ kan sìn lágbájá ọmọ lágbájá àbí táyì báyìí fún ọ̀rọ̀ ilẹ̀ kí wọ́n ṣe á ti ń jọ pọ̀ orí òkú ọmọ ẹ ẹsẹ̀ òkú ọkàn sì wà nínú rẹ̀ àmọ́ tí ń jẹ́rìí lára ẹ̀sìn kí ni ó kò lẹ́sẹ̀ kan náà láti ń dẹ̀gbẹ́ ẹgbófù jáde. tòní yẹn ni wípé tọ́wọ́ ti yọ kíláàsì fóònù sẹ́wà ó ti fa ó ti tán torí àsìkò tẹ bá wọ̀ ọ̀jẹ̀ dáadáa àwọn sàbẹ̀ dáná oní ń ṣiṣẹ́ torí ẹ̀ kí sẹ́yìn ó pọ̀ kan ní wàhálà wọn tọ́wọ́ sí lẹ́yìn àbùsẹ́wíṣe abẹ́sìn lọ́run àwọn akírun rákà mélòó ọgọ́rùn-ún kí rẹ̀ sí àwọn ti wò pé táwọn bá lè rí rákà méjì kí nílùú nítorí bá ní àwùrà ó ti tó wa tí wọ́n bá náwó tábà ti lè rí sísì láì nítorí bá ní o àwọn òfẹ́ lọ torí tání àwọn ti torí ẹ̀ sí nílùú ó ti tán torí ẹ̀ lọ́ba adábàá sọ fún wa nípa àwọn tí ó ṣiṣẹ́ àwọn tí wọ́n ṣiṣẹ́ nínú ẹ̀sìn ó pọ̀ kábọ̀ wá dábì kí á mọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ọba tí ò fẹ́jọ́ àṣàṣe ìdàgbọ́sẹ́ bóòlù ṣe wá sọ fún wa mùkúbíràn àná àbẹ́lẹ̀ kò fà ó ní ẹ̀mọ́ jẹ́ nǹkan yìí o ẹ̀kọ́ tẹ́ ṣiṣẹ́ láyé o àwọn yóò ṣe wàhálà kan ọlọ́pọ̀ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ wọ́n nà wọ́n nára kọ́nà wọ́n nà ọmọ wọ́n nà ẹ̀mí wọn tó bá dé àmọ́ ọlọ́run wọn sọ fún wa pé wọ́n kọ̀ tí ń ná ìlànà àmìlú mi alẹ̀ wọ́n padà kọ́ sẹ́wà lóòótọ́ yes wọ́n kọ́ wa wọ́n kọ́ sẹ́yà lọ́wọ́ àwọn tó bá kọ́ ní kọ́ ọ̀rọ̀ ní fàjà àlùmẹ́rù àbá àmìmọ́sọ̀rọ̀ àwọn àgbẹ̀dánù ẹnì kan bá dàda kò sàlàyé kí ló dé táàfì gbẹ̀dánù torí pé kò sí kíláàsì mẹ́ wọ́n bẹ́ ká sí òun adájọ́ tó jọ́sìn ká ló ṣe ìfẹ́fẹ́ níjọsìn láàyè ibi tá a wà yìí lónìí àwọn tá à ń bẹ bí a gbọ́dọ̀ ronú torí tá a fi dẹ́yìn kálukú gbọ́dọ̀ bí àníyàn rẹ̀ wò kó tó wọlé tó bá kọ́kọ́ ní tó bá bá wọlé kó tètè ṣe ń jẹ tí ò bá tẹ lọ́rùn kí ìròyìn obìnrin jáde ọ̀pá kó jáde torí pé tàbí ṣe fún gbogbo ọ̀jẹ́ bàtà gbogbo ọ̀jẹ́ ti ká ìrìn gbogbo ọ̀jẹ́ ti lábẹ́dàbẹ̀ fẹ́ láàyè tiẹ̀ torí pé àlàmbíyá àwọn ànábì ọlọ́run ẹ ẹ mọ wàhálà wọn ni gbogbo ọlọ́run àlọ́ mọ́ta ní òjá rí ànábì òsì ọlọ́run àrí kí ni àrí mọ́tò rẹ̀ bàtà àrí àrí délé rẹ̀ torí pé kì í ṣe ń tẹ́gbẹ́ náà nù kí ló sunkún sí torí ẹ̀ ó sunkún sí torí bọ́ọ̀lù àwọn èèyàn ṣe báyè àwa rí ilé ìjọsìn rẹ̀ nígbà tí bẹ́ẹ̀ níwẹ̀ sí náà wọn ò tí ì nígbà tí àdébọ̀ ni pé tó mójútó nìyẹn kí nàám nígbà kan àwọn sàbẹ́ kó jọ àbúrò rẹ̀ rárá jìnnà mọ́ àwọn àlù ó tún wájú wọn kọ́ lọ́rùn nàìjíríà ó wá lọ sí ọjà òkàṣà nígbà tí ẹ̀kọ́ òbí tó lówó dé ó wá ní ayé wọn nurse ọmọ nìyàn ìdùnnà tẹ́tẹ́ Muhammad yóò kọ́ sàn fún masjid ológun tá àná mi fi kalẹ̀ mọ́sálásí wọ́n ní ṣe kí ni o wọ́n ti ń pín kálukú òfin ń sọ ológun ń sọ lọ ó wà láyé fọ asilamu fọsẹ́ni ọ̀bẹ̀dà lọ́sídì wọ́n wá sáré lọ mọ́sálásí kí ẹ̀ bàtà bá tó ń ṣe mọ́sálásí. àwọn láyé kìlà wọn kìlà Qur'an àwọn kan kà Qur'an mọ́sálásí wọ́n láyé tafà tọ̀fì dín àwọn kan kọ́ ìlú fòrò wà ìmọ̀ fíkì wọ́n láyé ìlú mọ̀lá hadith àwọn kan kọ́ ìmọ̀ hadith láwọn yẹn bá yá wà kó rẹ̀ rà nǹkan sí ọ ni ọmọ tó ń sọ kí ló ń sọ fún wa sèpò olóńgbò ń sọ ẹ bá wọn tó ìlú mọ́sálásí ni ó ní kí ẹ bá tó ń ṣe rẹ wọn làbàdàn kan kà Qur'an àwọn kan ka fíkìwù àwọn kan ka hadith ó ní hádà mi ìlà àti Rasulullah olókùn ṣe ọlọ́gbẹ̀nù ń bẹ̀ Ìbàdàn wa kí ni ṣe wá gan tá a gbàgbé tàbí tá a gbàgbé tá àwọn ṣe nígbà tá a gbàgbé àtàlẹ́ àrùn àwọn ìyá ọmọ bá kẹsọ̀ sọ̀rọ̀ ní à bàbá lẹ́sìn tán lórí ilẹ̀ bẹ́ẹ̀ sì bá wa tẹ́sọ́ tán màjí nà ní. ó máa ní ọ̀rẹ́ káàánú ọbẹ̀ rẹ̀ kí wọ́n ṣe mẹ́ẹ̀ àtàlẹ́ àrùn bí sìn eléyìí ló mú lọ sí sẹ́kọ̀ wa Muhammad sọ́lọ́ òsè ní ìwọ̀n ìmọ̀ ọlọ́pàá sàbàkẹ́ bàbá yẹn on sick bed on sick bed ó wà lórí oxygen lọ́wọ́ nínú hòtẹ́ẹ̀lì kan tí wọ́n ti na àlàjì hòtẹ́ẹ̀lì àlàjì mùsẹ́fà mùsẹ́fà wà lẹ́gbẹ̀ẹ́ haram bible tí wọ́n sìn bàbá yẹn wà lé mí dáadáa ó wá bọ́ sínú mọ́sílù hajj wọ́n wá ní bàbá mọ́sílù hajj àwọn oníbẹ̀ẹ́ni ó ní bóòní ṣe sàfẹ́kọ̀ọ́ hálùkọ̀ mi ní káwọn mẹ́kí bọ́ọ̀lù àwọn yóò sì máa gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ìdíbò nínú mọ́ṣáláṣí àtẹ́wà mọ́ṣáláṣí ọlọ́run kí ló wá ṣe ó wá ní kí wọ́n connect ebi nínú ìṣe ń lọ rẹ̀ ìbí ṣe ń lọ òkè mo fẹ́ kí ó máa jẹ́ torí kí ni nítorí tọ́lọ́ ìyẹn ni pé wọ́n wá rọ̀ mẹ́ wọ́n wá rọ̀ máìkì lọ́dọ̀ rẹ̀ wọ́n ń ṣèdánilẹ́kọ̀ọ́ lọ sí àgbẹ̀ kò fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ láti lè ṣe ń ṣe mo tó ṣe láǹfààní eléyìí gan làgbóńgbó bẹ́ẹ̀ bá lè ṣe lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ àkọ́lù sànù fún wa ẹ̀yẹ́ ó sì wọn lọ́hùn gbogbo ẹni tí o bá sàfọmọṣẹ́ rẹ̀ fọlọ́hùn bí pàpẹ́ òmùṣẹ́ lọ́wọ́ ni wàlàpàlà àròfà ni Imam Ahmed rahim allah Imam Ahmed ọlọ́mọ sàbáyọ ń sin ó fún wọn ní definitions kí wọ́n ń pè ní al-ikhlas ìsàfọmọ sincerity ká sincerity wa ká purify rẹ̀ from àwọn tí wọ́n bá rí torí kárí mi ó ní ẹlọ́mọ ó ń sọ kọ́ọ̀lù ìlà àmì tu amẹ́lẹ́mù ó ní tó bá ti lè sáà mínísítà amẹ́lẹ́nu tó bá ṣiṣẹ́ kan láti rí ìdùnnú ìdúnìyà tó sì ń torí táyé wàhálà ìkìláṣù ó lè tí wọ́n sọ fún ọyẹ́ o ìyàtàtù ìlàwọ̀ já àtàtù nọ́ọ̀sì ó mú káàtà ìjagun ẹ̀mí àwọn ọmọdé tẹ́wù lákẹ̀tì àdùn láti pàrọ̀ ní jẹ́ àdìsẹ́ ìjagun kájú ìjagun kí ni o ìjagun dàlọ́ táwọn sàmì bá tó gbọdé wọ́n máa ń sọ fún àwọn ọmọlẹ́gbẹ́ wọn pé rọ̀já náà mi ń di àdùsùgọ́ ìlàjì àdùkùrọ̀ apádàdé láti di ogun kékeré àtẹ̀lẹ́ mọ̀ jagun láwùjá wọ́n kò wọ́n tún jogun ìdà tó ń kí ọ̀run yẹn tó ń kápá tó ń kẹsẹ̀ ẹgbẹ́ jìlá tí wọ́n sọ ìjagun ẹ̀mí wáyé kánkúnà fẹ́ ṣe nítorí tọ́lọ́run ẹ̀mí rẹ̀ wá sọ pé ọ̀ wà fílẹ̀ bẹ́ẹ̀ sẹ́wọ̀n kékeré wọn bù kátà ó fẹ́ nítorí tọ́lọ́run ó sì fẹ́ nítorí tèèyàn

ó lárakùnrin kan tasọ́dàkọ̀ bí ẹ̀mí nìyí ó sì sàrà pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ fàáfàá ó wá fi pamọ́ àtà títí tọ́wọ́ òṣèlú mọ́ tọ́wọ́ ọ̀tún náà èèyàn ti pé kẹ́kọ̀ọ́ yẹn ní nǹkan kẹ́wàá tó wà bẹ̀rẹ̀ pé dáàtùn mo fọlọ́ bẹ̀ ọ́ má pàṣọ fáwọn èèyàn ẹgbẹ́ orí rẹ̀ kẹ́wàá ó sì nǹkan fún yà ni o wọ́n máa ń yà mí lẹ́nu gan tẹ́ bá jáde káàkiri táwọn yẹn bá kọ́ nìkan kalẹ̀ àbí wọ́n kọ́ lápèjúwe àwọn ẹsẹ̀ kọ́ ìdásùn yẹn kú wọ́n wàá kọ́ kọ́ ìdásùn pé ẹ nítorí ìyá alágbájá láti kí ni o láti kọ́ ìdásùn tí wọ́n kà ń torí tọ́lọ́ ọ̀rọ̀ ní rẹ̀ ìwọ kà sọ pé fi ìṣẹ̀bí ìlà nítorí tọ́ba dẹ́nà ẹ̀yẹ sùn ọlọ́run nìdáàdìkà kọ́lá àdùsálà apá kan náà ẹni ìṣáájú sọ wípé ó ní máa alẹ́ ti ṣe àṣàdùn mi ì ṣe wàhálà lórí nǹkan kan rí tó tọ́jú àníyàn mi ìyẹn pé tí bá kọ́kọ́ bẹ́ẹ̀ ṣiṣẹ́ iṣẹ́ tó ń fẹ́ ṣiṣẹ́ yẹn kéré báyìí àmọ́ wàhálà tó ń wọ́n wá ṣe lórí àníyàn pé ha bóun ló ṣe jẹ́ torí tiẹ̀ bóun ló ṣe jẹ́ torí tiẹ̀ ẹ̀yẹ ń sọ̀rọ̀ ìyẹn pé a gbọ́dọ̀ mójútó ohun tí máa jẹ́ kí iṣẹ́ jẹ́ torí kí ni torí tọ́lọ́ inna min a'zam giyab al-ikhlas fi a'mal kathir min al-yawm. Nǹkan wá já sàkẹ́kù torí tiẹ̀ هو طلب الدنيا مليء بمحبة مدح والثناء òun náà ní abẹ́ ṣiṣẹ́ nítorí tọ́lọ́run àmọ́ à ń fẹ́ káwọn èèyàn ṣe kíni kí wọ́n yìn wá à ń fẹ́ ayé torí tiẹ̀ àti kí wọ́n ṣe kíni kí wọ́n yìn wá ẹ wà sí kótó àwọ̀ yìí tẹ bá rí táwọn èèyàn máa wọ́n sìn tó wá bá ń fẹ́ jòkó síwájú kíni kó wá máa wọ́n fún wa ẹ jẹ́ kẹ̀ dáadáa o torí kíni wọ́n ṣẹlẹ́ṣẹ̀ lọ́la mi o torí ayé ìbò náà torí tí torí tí wọ́n bàbá àwọn ìjòkó láti ẹ̀mí ìyẹn tẹ́lẹ̀ tí ìṣe kí ni ó ti wà ọwọ́ nìsín ọwọ́ ń ṣe kí ni ó ilé wọn wọ́n mọ ilé wọn tẹ́lẹ̀ wọ́n mọ ibi tá a kọ sí wọ́n máa ń wọlé wọn kiri pé ẹ dákun ta ní chairman lálọ́ làṣẹ sísè àdúgbò yìí sáà ìmọ̀ ibi tá a wà tẹ́lẹ̀ ni ẹ arí pé transformer ọwọ́ ẹ̀sẹ̀ wọn rántí pa lédi transformer ẹ wá transformer ètò orí ta ni torí kí ni ó tí ìwọ́n lẹ́tọ̀ rí yẹn àwọn ọmọ ilé ìbí mẹ́lẹ̀ hìnnẹ́s ó fẹ́ káwọn èèyàn yìí wọn ni a nídìí kí ẹ̀yọ́ sẹ́sẹ̀ máa tọ́ kí ẹ̀yìn mi bó a bẹ́ sí nítorí tọ́lọ́ ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ Ibn Qayyim rahimahullah àfáàgbà wa sọ fún ayé pé ìdá hadastuka nafsak ìdá hadastuka nafsak tẹ́mi rẹ̀ bá bá ọ sọ̀rọ̀ bìtọ́lá rẹ̀ ikhlas ìsàfọ̀mọ́sẹ́yìn ìyẹn pé ẹni wọn sọta mo fẹ́ sí nítorí tọ́lọ́ mo fẹ́ sórí tọ́lọ́ ó ní jẹ́ nsọ tó ṣe fún ọ ó ní fọ́kìmìn àlà tọ́lọ́ yẹn àwòrán kọ́kọ́ dojú kọ yo ìtorí táyé tọ́lá dojú kọ ọ̀wájú àti kẹfẹ́ ìyẹn pé ọkọ̀ọ̀kọ̀ padà lọ bí pé àwọn ẹgbẹ́ yìí ni ọkọ̀ọ̀kọ̀ kílà rẹ̀ nànú náà tọ́lá ti kílà rẹ̀ kílà tó wọ́n ṣe fàṣibáwò bí sẹ́kì ìrìn ìyá máa lọ kẹ̀kẹ́ kálọ́ àwọn èèyàn náà ìyẹn pé nǹkan ẹsẹ̀ torí ti ń ó dá o kò o torí ti ń kọ́ ó lọ́dà kejì wọ́n kúbi lára mẹ́tẹ̀ ọ̀sánà fásitì fi ìmọ̀ àwọn èèyàn ó yìn mí lọ́la wọ́n ní mo ṣe dáadáa ó mọ̀ ọ̀rọ̀ sọ ó mọ̀ èèyàn pèsè ó dọ̀rọ̀ sọ ìyẹn kọ́ kíkó bẹ́ẹ̀ gbàgbé pé ọ̀rọ̀ sọ̀rọ̀ wá rí sá ó ní tó o bá ti ṣe lẹ́yìn ìwọ náà mọ bẹ́ ọ wá dàbí àwọn tí wọ́n sáfárì kìámù torí ayé ẹnu ó ṣe tòun ó yàgbẹ́ ó ní fásitì zúùdù òṣàkù dúníà tìrìpọ̀lù àkẹ́rà àwọn tí wọ́n sá fún kí ni o àlìkíyàmọ̀ torí ayé àwọn kan ò fẹ́ ṣiṣẹ́ àlìkíyàmọ̀ ẹ̀gbọ́ eléyìí ní fi bá àṣà ṣeré o èèyàn pé bí wọ́n ṣe sá lójú àwọn èèyàn tó àmì fẹ́ tí wọ́n pàṣẹ rẹ̀ jẹ́ nìyẹn fọ́ísà stakọ́ mẹ́lẹ́kẹ̀ dábẹ̀ tó bá ti wá láǹfààní àti pa èèyàn àwọn èèyàn tì kí ni ó kú o ẹ́ zúùdù fi dúníà wọn sáàlà àlẹ́ ìkẹlẹ̀ kìláàsì ìgbà yẹn ní sàfọ̀ ọmọ asáyẹ̀ wọ́n àti kíni o yóò tẹ́ torí kíni torí tọ́lọ́ ẹni fún alábẹ̀bí ìkan lórí ẹ̀ Umar bin Khattab rọ́bì ọlọ́wọ́ àní ọlọ́mọ sọ̀rọ̀ yóò sí Umar fẹ́ gba kọ́kọ́rọ́ bẹ́ẹ̀tì Madrid ó fẹ́ gba kíni o kọ́kọ́rọ́ bẹ́ẹ̀tì Madrid olórí gbogbo mùsùlùmí ayé olórí ayé gbà ẹ̀ pè rẹ̀ ọwọ́ fẹ́ wọ Jerusalem nígbà tí wọ́n wọ Jerusalem ọ̀kan àwọn gbà sábà ọ̀là tó sáré wọn lò wọ́n dáa sọtí ẹ àbí kẹmọ àbàṣàlẹ ni ó wá pàdé wọn tètè bí wà pé onígọ́fúnà ṣàmùbà ó wá yára lọ pàdé umaru létí ìlú nígbà tí wọn máa bọ̀ ó wá bá umaru tó wọ jàlábí alápèjúwe jàlábí àyẹ wọn wá rún wọn sún wọn gán lọ́nà méjìlá <laughs> wọn bẹ kí ni lọ́nà méjìlá wọn ò fi yáà ní àná ní ìlú sọ̀rọ̀ asọtẹ ẹwọ yóò bá bí imú ẹwọ túbọ̀ ṣe ni ó dùn ẹ̀yìn ayé ọdún tí ó bàbá asẹ́m tí wọ́n mọ ilé yẹn tó mọ jẹ́ káyé wá tẹ̀ fún ẹ̀ bàbá yẹn lọ nígbà tí wọ́n lọ dé ọ̀dọ̀ àwọn ọba rọ́ọ̀mù tí wọ́n fún kọ́kọ́rọ́ bẹ́ẹ̀ tẹ̀ mọ́kìdís tí sàbẹ̀ yẹn ní kó má wọlé aṣọ yẹn débẹ̀ ó padà jẹ́ oyé wọn wọ́n padà jẹ́ oyé pé ha ẹni táwọn ó fi kọ́kọ́rọ́ yẹn lọ́wọ́ èrò ìtàláwọ̀ bàlá rẹ̀ lọ torí pé wọ́n àwùjọ yẹn kò lọ nítorí àmírùn mùmíní torí ta ló fi lọ. nílá ẹ̀ ó sàbọ̀ lọ́gẹ́ iṣẹ́ yìí kì í ṣe iṣẹ́ bàbá mi kì í ṣe iṣẹ́ ìyá mi tí n bá ṣe láàyè kẹ́ ní ó padà kó mẹ́ tẹ́lẹ̀ jẹ́ wúlẹ̀ sí torí bọ́lọ́ ọlọ́run ara yẹn lọ́wọ́ ẹ jẹ́ fún alẹ́ kẹsí lórí wọn. lámà fàdọ̀tì lẹ́yìn ọ fàdọ̀tì lẹ́yìn ó rìbá láyìn omi sàn gan wà fi àyà mi ọwọ́ àdọ́dún kan ìdáná àti mẹ́rin ọ̀yẹ́ fi hàn nẹ́ẹ̀nì wá kọ́ kò sí kí ni o ọ̀dá dá nẹ́ẹ̀nì wá sàn ìkáyà á ti bọ̀ dáadáa nẹ́ẹ̀nì wá sí kí ni o kò wá sàn ọmọ ọmọ mọ̀rùn pé nẹ́ẹ̀nì ò sàn láti Káírò wá sí Mẹ̀dínà ó wá ní nẹ́ẹ̀nì ò sí kí ni kò sàn ó mọ̀rùn ní ẹmú ìwé wa àti kálámù ó wá kọ́ bó ṣe máa kọ nǹkan sára awọ aṣọ awọ ẹran bó ṣe máa kọ nìyẹn ọ̀dọ̀ Amirul Mu'minin ta ló fi jaláṣẹ Umar wá fẹ́ kí ni o mi Abdullah kí ni àwọn tó ṣe ọ́fíìsì ìjẹ́rù rẹ̀ fọba dada ẹni tí ń sin ọba dada nítorí ti ẹnìkan ọba fi ṣe tawassul ila Allah ó ní mi Abdullah nítorí ti kí ni o látọ̀dọ̀ ẹrú ọlọ́run tí jẹ́ Umar ọba kàdọ́ ìlànà ìlú mísìlẹ̀ mò ń kọ́ lẹ́tà yìí sí néèmì la nǹkan tẹ̀tẹ̀ jìrì mi náà sí látẹ̀ jìrì bá dẹ̀ yẹ̀wò. kọ́mọ́dé kọ́ bá ń sàn tó lọ́tọ̀dọ̀ ara rẹ̀ fúnra rẹ̀ má sàn lẹ́yìn òní o wà nǹkan tẹ̀tẹ̀ jìrì mi àmìlì láàbájìrì fọlọ́pẹ́ torí tọ́lọ́ lọ́ fi ń sàn ọ̀yá mọ̀ sàn sí. àmìlà yóò ká nílé mu jàmẹ́lá wọ́n bá ń tí ò lẹ́mìí tí ìsẹ́yìn sọ̀rọ̀ ó sì ń dáhùn. òun bá láàbì àwọn bá sọ̀rọ̀ kò dá wa orí pé kí ni o asẹ̀fẹ́kù àwọn kí o àwọn ṣẹ́ ẹ̀yẹ́ ó sì ọlọ́run nínú àwọn àǹfààní táàmù nínú àlẹ́kíláàsì tó ti yé wa òun ní àlẹ́kíláàsì kẹ̀lí mọ́ àlẹ́kíláàsì iṣẹ́ tá a ti tó kéré báyìí òun náà jẹ́ sábàbù fọ́ọ̀sì bèbèdò ọ̀la yóò wá já rí ọ̀nà ọlọ́run àti inú àárẹ̀ ọ̀nà ọlọ́run àwọ̀ alábẹ́bí yẹn ná ẹlẹ́kẹ̀jì ó máa ń jẹ́ kí iṣẹ́ lọ́wọ́ fi ń jura wọn lọ iṣẹ́ wọn ni kí ni ó máa ń jura wọn lọ bọ́ọ̀lù iṣẹ́ ti jura wọn lọ èyàn kan náà one million èyàn kan náà one thousand tẹ́gbọ́n tí ìmọ̀ síra wọn ẹ wọn thousand tàbí nù million ni iṣẹ́ ẹ̀ bí one million ṣe rí ẹ n tí ó yọ yàtọ̀ síra wọn torí talafiṣẹ́ ẹlẹ́kẹ̀jì ẹlẹ́kẹta nú ẹ̀ ó máa ń jẹ́ kéèyàn ó bọ́ lọ́wọ́ ṣètọ́nù orí ṣètọ́nù ní márùn-ún yẹn lò lónìí ń forí wọn ṣeré torí pé wọ́n ti sẹ́yìn torí táyé àtàwọn èèyàn ẹ wo ṣètọ́nù táwọn tó dábọ̀ lẹ́yìn ṣètọ́nù fún rẹ̀ ń wà tí ń sọ fọ́lọ́n ó ní ọlọ́run tó rí àwọn tó ti tó rí wọn ṣé kí ni tó lóun jáde kó lọ́ba àlejò náà gbogbo wọn pátápátá nínú ọwọ́ ní kí ni ọwọ́ yà ó ní ilá ìbádàkẹ̀lẹ̀ mọ̀kànláṣí àyà àfàwọn irú rẹ̀ tó bá mọ̀ ọlọ́kan ṣoṣo tó ń ṣe nǹkan torí tiẹ̀ nàbí ìlú Yusuf alayhi salam bọ́ọ̀lù àná Yusuf ṣe là nínú kí ni nínú wàhálà yẹn mo ti tọ́jú ọ̀la ìkìláàsù rẹ̀ ni tàbí tí ó là bẹ̀ ìyàwó bá ti conclude ọba náà ti conclude kò sẹ́ni tó bá là kò sẹ́ni kò sẹ́ni rìn rẹ̀ àlùfáà ni wákẹ̀lẹ́ ní kàmẹ́ sọ̀rọ̀ fọ́ àyìnlẹ̀ sún àwọ̀lẹ̀fọ̀ àṣà torí sáàbì là níbi ìbàjẹ́ nìyẹn ẹ ìnáwó ní ìbádínà mọ̀kọ̀lásí torí wà nú àwọn ẹrú wa tí wọ́n ṣe kí ni tí wọ́n sàfọ̀mọ́sẹ̀ rẹ̀ fọ́lọ́run nípa yìí tá wà nù wàhálà kí ẹ̀rù kó lè làwọn àgbà níbi òṣèlú kò sí sábà lè fi pe ọlọ́run àyà òfin sábà bá ṣe torí kíni o nítorí tiẹ̀ òun náà pàtó lẹ́gbẹ́ àwọn mẹ́rin àwọn mẹ́ta tí wọ́n là tí kò tó bímọ wọn níjọ́ tí wọ́n bọ́nù àpáta òkúkùn tójú òwúrọ̀ kiri sábà lè fi pe ọlọ́run iṣẹ́ tí wọ́n ṣe torí kíni o nítorí tiẹ̀ ẹni ẹ̀kẹ́ ẹni ẹ̀mọ́ tó sọ ni gbogbo wọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wọ́n sọ nígbà ìrẹ̀ pé tó bá jẹ́ pé mo sí nítorí tiẹ̀ èyàn fúyà rẹ̀ ló ń jẹ ó tún wọ́n sọ fọ́nà pé tó bá jẹ́ mo sí nítorí tiẹ̀ tẹ̀fẹ́ àwọn ẹ̀yẹ ní kọ́ fún ẹ̀ ló jẹ tẹ́lẹ̀ ó tún wá sọ pé tó bá kẹ́mọ ṣe nítorí ìjẹ èyí jìnà sí ìsìnà ó wá ní tó bá jẹ́ pé ọlọ́mọ ṣe nítorí ìjẹ èèyàn ó yẹ kó fún ẹ̀ lówó rẹ̀ kò wá ráyè fún ó wá lásìkò tó yẹ kó fún ó wá kó fún padà ó wá ní tó bá kẹ́mọ ṣe nítorí ìjẹ làwùkún ta ọ̀bí ẹ̀ pàmẹ́ta tẹ̀kú tó bá bí wọlé lẹ́ẹ̀kẹ́rin kí èèyàn ti sọ ẹ káàmù nú ẹ̀ هنا مدرسة محمد رسول الله يقول فيها الحبيب البر لا يبلى والذنب ولا ينسى والديان لا يموت كما قال التهيبون من الذنب كما لا ذنب له قم إلى صلاتكم يرحمكم الله